الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا ويذهبا بطريقتكم المثلى فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته وصلنا بنور هدايته إلا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أيها المستمعون الكرام نرحبكم بجديد إلى رحاب القرآن الكريم من قصص من قصة من قصص القرآن الكريم alladhi tawalla subhanahu wa ta'ala an ruqiyahu إلى حبيبه محمد صلى الله عليه وسلم وليبلغه لأمته الذي يسأله تعالى أن ينفعنا وإياكم مما فيه من الآيات والذكر الحكيم إنه ولي ذلك والقادر عليه lẹ́yìn bàbá ǹda ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tó tún kápá ó fún wa nígbà láàyè láti lè padà sórí ètò akẹ́sọ̀sọ̀ Qur'an níbi tí Allah subhanahu wa ta'ala ti ń sọ àwọn ìmọ̀ eléyìí tó ṣẹlẹ̀ lórílẹ̀ ayé eléyìí tó jẹ́ pé a fẹ́ rò pé ṣerú ẹ̀ tún lè ṣẹlẹ̀ mọ́ ṣerú ẹ̀ tún lè ṣẹlẹ̀ mọ́ a jẹ́ pé tírú ẹ̀ kún bàtì ẹ̀ ṣẹlẹ̀ yóò kéré sírú ẹ̀ mm-hmm. lóòótọ́ ó lè takọ́ mọ́sọ̀ ó lè wọṣọ míì àmọ́ kò lè wọrú aṣọ yẹn mm-hmm. torí pé àwọn kan lọ láláyé tọba adẹ́dà jẹ̀jẹ̀ kó yọ pé àwọn eléyìí lọ láláyé mm-hmm. torí wípé ibi tọ́lá àwọn èèyàn dé àwọn èèyàn fẹ́ rò pé séèyàn sì lè tún lówó ọlá yẹn nínú àwọn tó lọ láàyè yẹn tó fi bàjẹ́ lọ ayé pẹ̀lú dán nínú ẹni fara wa pé èyàn ó kó ọlá jọ nínú ẹ̀ lọ́wọ́ a rí i nígbà tí anabi musa alayhi salam nígbà tó ṣe wáàsí fún wọn tí farao sọ wípé ẹja mú ọjọ́ sótìyé musa alayhi salam sọjọ́ lẹ́fẹ́ mú ẹja mú yawma zina ẹja mú ọjọ́ ọdún àwọn èèyàn àbíjọ́ amújọ́ aṣúra bàbá tó wá mu àtúnfẹ́ ìjọ ká másìkò kó má di wípé ìjọ tá a mú yẹn dàrú tíjọ́ yẹn bá dé ẹja mú wákàtí dùhà lásìkò tí ojú ó dá àní rẹni tí ó máa sùn gbà náà àsìkò yẹn ni wọ́n mú nígbà tí wọ́n jókòó tí wọ́n másìkò yẹn tán gbogbo wàhálà tí ìbá ṣẹlẹ̀ n tó ṣẹlẹ̀ ní wípé ìgbà táwọn òpìdán dé Musa alayhisalaam ń gbòòrí wọn a sọ fún wọn pé wọ́n lé ní seven hundred àwọn kan ní wọ́n jù bẹ́ẹ̀ lọ so ìkójọ wọn Musa wá rò pé ah ṣé torí ìbàjẹ́ iná ẹ̀ lẹ́fi pọ̀ tó báyìí torí wípé farao lànàtúlá àrè ó ránṣẹ́ sí gbogbo àyè nínú súwátù Yunus nínú súwátù ṣọ́ara eh, eh, ó ní fa arsala fil madahin hashirin yàtúkà bi kulli sa'irin alim àwọn ẹmẹ̀wà abẹ́ kó jọ ẹni rẹ ni èèyàn ti wá o wá sàwa náà lẹni rẹ lẹni tá àrìjọ máa bá rìn gbogbo àwọn ọlọ́lá aláṣẹ ayé abẹ yẹni rẹ ti wọ́n o ìyẹn túmọ̀ yìí pé bí Fáráò bá ti fẹ́ padà làwọn mẹ́láwù rẹ̀ àwọn àṣọwáfù náà Hmm. àwọn bọ́ba bọ́ba bọ́ba gbọ́lá hmm. tí wọ́n tí wọ́n jẹ́ ní èṣù àwọn bàbá ẹ̀ má wo bá wọn o ẹja ránṣẹ́ sí mọ̀dá ìní jámù mẹ̀dínà àwọn ìlú kéréje kéréje tó wà lọ́dọ̀ wa nígbà tó ń rí ní nàìjíríà lápèjúwe ẹ̀ránṣọ́ lọ ọ̀yọ́ o ẹ̀ránṣọ́ lọ ẹ̀ránṣọ́ lé ìfẹ́ o ẹ̀ránṣọ́ lọ mọ̀dáyẹ́kẹ́ o nǹkan nǹkan gbogbo àwọn òpìdán ẹ ṣe kí ni ẹ̀kọ́ wọn wa. yàtú kàbí kò sẹ́ni tẹ́sọ̀ pé wá tí ò ní wá bẹ̀kúnlé sáà irin àlè wọ́n wá lọ wá àwọn tí wọ́n jindò tí wọ́n ya tọ́ọ̀gì nínú òkè náà fàjúmi àṣà aráàtú lè ní kọ́ nínú sọ́ọ̀tù ṣọ́ ara àwọn òpìdá yẹn wọ́n wá wá lè mí kọ́ ti ya omi màálùm níbẹ̀ ló fà á tí ànábì Musa fi ṣe wá àṣẹ fún wọn ó ní wáyìlákùn látàfẹ́rù àkọ́ọ̀lá làwọn Musa wáyìlákùn látàfẹ́rù ah ó mà ṣe yín o egbé yín o لا تفتروا على الله كذبا ẹ má dàdà pààrọ̀ mọ́ lọ́hùn ṣé torí irọ́ torí àádá ayé náà lè fi wá pọ̀ tó báyìí. fayusitakum bi azab. ẹ bẹ̀rù gbámú àti ìjìyà ọlọ́run tó kálukú gbogbo òkìdán náà káwọn náà bẹ̀rù gbámú àti kíni o àti ìjìyà ọba tó dá torí ìjọ tá a pàdé yàwó mẹ̀yẹ̀kú mọ̀ náà sùn lè rabbil alamin ìjọ tí gbogbo wa dúró kálukú náà mọ̀ yìí pé irọ́ ló ń pa ìdánsì ló ń lò fáwọn èèyàn. Wọ̀kọ̀rẹ̀ kọ́ọ̀bà mẹ́ni fẹ́rọ̀. Ẹ lọ mọ̀ dájúdájú kọ́ọ̀bà mẹ́ni fẹ́rọ̀ gbogbo ẹni bá dàda pààrọ̀ mọ́ lọ́hùn tó lọ́lọ́run ló ràn iṣẹ́ yìí ọlọ́run ló fi rán mi ẹni táwọn yóò máa lérí hmm. iṣẹ́ yìí ọlọ́run ló fi rán mi ó ní máa fi sànú àwọn èèyàn ní irọ́ sì ní pa <laughs> torí àtẹnujẹ torí hmm. tí ó jà sí tí ó dà ní hmm. ọba dàda ni yóò padà pòfo èèyàn kan ìṣe bẹ́ẹ̀ kó má padà pòfo yóò padà pòfo ọwọ́ rẹ̀ yóò padà bólẹ̀ فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى فتنازعوا أمرهم أريك بتاعت الدوني جمانية تنازعوا أمرهم ìyẹn ni pé ọ̀rọ̀ yẹn dá wàhálà alẹ́ láàrin wọn hmm. wọ́n ń bẹ̀rẹ̀ sí ń forí korí pé àtẹ̀wá o òpìdá kì í sọ̀rọ̀ o arákùnrin yìí kì í sọ̀rọ̀ òpìdá ó dàpá nàbí ọlọ́run ni hmm. ẹ̀wà ẹja kọ́kọ́ kí la fẹ́ gbọ́ tá a fẹ́ bá àárí páwọn èèyàn ó pín sí méjì láàrin yẹn bẹ̀ ni ṣẹ̀tọ́nù ó ti ráyè wọlé yóò wá sọ fún mi pé ẹ̀wà gbà gbogbo ọlá tí ẹ̀ ń lò gbogbo àwọn ẹran tẹ̀ ń gbà ẹ ti mọ̀ pé gbogbo táwọn èèyàn máa torí ẹ̀ ń ṣe náà nù ọlá tẹ̀ ń lò àwọn ẹran tá ń gbà àwọn adìẹ nkankan ẹni rọ́gbọ́n kan ò ní lọ́mọ̀ torí táwọn èèyàn ó jẹ àti tẹnu wọn nìkan bí tíṣẹ̀ tọ́nù ti gbé sí wọn lẹ́mìínú ló fà táwọn kan fi bẹ́sẹ̀ sẹ́yìn inú wọn náà fi wá sọ wípé ìnà àdáni la. ọ̀ọ́lù ìnhàdáni la sàhìrọ́ni yùrìdáni àyùkìrìjákùn. kọ́ọ̀lù a lè sọ wípé kẹ̀rọ kan wà tó sọ pé kọ́ọ̀lù ìnhàdáni inú kọ́ọ̀lù àwọn lákìn ìndà lókàtàlá arab lọ́dọ̀ lárúbáwá wọ́n lè sọ pé kọ́ọ̀lù ìnhàdáni la sàhìrọ́ni. Hmm. sọ wọn kan ní rárá òkùdán náà méjèèjì hàdá nìyẹn àwọn méjèèjì tó ń rí fáàtì níta ni Musa àti Harun lasahiran òkùdán làwọn náà onídàáni wọn ti tàwọn. yuridani an yukhrijakum min ardikum bisihrihima. ويذهبا بطريقتكم المفسدة wọ́n tí wọ́n fẹ́ ẹ máa wo ète ṣetán wọ́n tí wọ́n fẹ́ ni pé yorùdá ni èrò wọn ni wípé ayọ̀kùnrin já kún mí àrídìkún wọ́n fẹ́ kó yín kúrò ńbẹ̀ ìyẹn ni pé wò lé yín kúrò lórí ilẹ̀ ìyẹn ni pé wọ́n fẹ́ dàpọ̀ yín lọ́dọ̀ farao. pẹ̀lú dán wọn ìyẹn ni pé gbogbo àwọn ìsákọ́lẹ̀ àwọn túkú sí nǹkan tí farao máa kó fún yín wò ní pè é síbẹ̀ mọ́ o. Wàyẹ̀hábà bí tọ̀rí ipa tí kò mú ẹlẹ́mú. A jẹ́ pé àwọn ni wọ́n wà lójú ọ̀nà yín tí wọ́n wà jẹ́ni tí ó ga jù. Hmm. Ìyẹn ni pé àwọn èèyàn máa rí wọn. Instead táwọn àwọn èèyàn ò fẹ́ káwọn èèyàn ó bọ́ lábẹ́ ìgbèkùn àwọn àti ìmúnilò àwọn ọmọ táwọn èèyàn lọ wá dánrin yẹn wọn nítorí nìkan wà torí pé kí wọ́n lè hàn torí kó fi lè jẹ́ pé àwọn làwọn èèyàn ò máa wárí fún torí táwọn èèyàn máa ti wá ìdán kiri nù a ti gbọ́dọ̀ sọ́ra lórí ẹ̀ tẹ́ ẹ bá ti rí iná ẹ̀dán tí má ti ń jó ẹ̀yìn gòtù náà wípé <laughs> àsìkò ni o ẹ lọ́wọ́ tó lò lánàá bóòlù ọ̀rọ̀ wọn ti jẹ́ ẹ má jà gbàgbé o lórílẹ̀‐èdè náà láwà fárákùnrin kan lórí tẹlifíṣàn níjọ́ tá a máa wo black and white àti ìgbà tí kọ́lọ́ òdòdó díẹ̀díẹ̀ tọ́lọ́hùn àtọ́lọ́hùn àwọn ìjọ ṣe kí àwọn ìjọ ń kí ló padà kẹ́yìn rẹ̀ ó lè e. gbà lọ́rọ̀ o wọ́n padà gbà torí pé ìdánlò náà bá débẹ̀ nígbà tó wó dọ́wọ́ rẹ̀ àwọn èèyàn kan wá rò pé ìwọ ọ̀lẹ́ fi dán fọpọlọ gbowó lọ́wọ́ ẹ̀ wọlé ẹ̀ wà lẹ́nu nígbà yẹn dẹ̀ le máa bá wọn sọ̀rọ̀ kò fẹ́ẹ̀ sí gómìnà kan tí ò máa wá kiri bẹ̀tẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàdẹ̀ kì wọ́n ń lọ gbà yẹn náà pé òpìdán larákùnrin kò sí ẹ̀dá kan tí ó gàgà tí ó gongo tí ó sọ pé òun àtọ́lọ́run díjọ ń ọ̀rọ̀ burúkú ni o ọ̀rọ̀ tí ò dá Ọ̀kọ̀rẹ̀ afláhàn yáwó màmá ní sàánà. Tábà wo àyà yìí tó tẹ̀lé yìí, tó lágbára púpọ̀ ni. Ìyẹn ni pé ọ̀rọ̀ tí Musa alayhi tó sọ yẹn, yẹn ti fẹ́ máa lápa àwọn Tó ti yẹ, tún bomi sí i, ó bá fi pẹtrol sí i sínú àwọn ẹ má kó susu o. mi wú kẹ́hìndàkùn, gbogbo kó wà kí ni? Ó yá, kó lè rí kódà wàkọ̀dẹ̀ afúláhàríyàwó mẹ́mẹ́lì sàárẹ̀. ẹ lọ mà dájúdájú lónìí ẹni bá jẹ gàba ẹni bá ṣe kí ni ẹni tó bá jẹ́ pé òun ló borí afúláhà yóò gbẹ̀bùn tó tóbi àwọn olùmọ́ni rárá kí fáráwò tó sọ̀rọ̀ yẹn làwọn òpìdángan ti bí Musa hmm. eh, àwọn òpìdán láti bí fáráwò pé bàbá ẹ wá ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí tó bá jẹ́ pé kíntìẹ̀ ni ó jẹ́ فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين ìrẹ Fáráò tó bá pa wà lábá borí kí ni ó jẹ́ ájírù tiwa hmm. ìyẹn ni pé kí ni commission tiwa kí lẹ fún wa tá a bá borí Musa. قال نعم وإنكم إذا لمن المقربين. ní náà hmm. So àwọn fílà kan ti wà fún yín lábújá gbé bẹ̀. Ẹ̀rí pé táwọn èèyàn sáré nù. Hmm. Pé ẹ̀ ní ilé kan lábújá kọ́ra ní kan lẹ́kọ̀ọ́. Eléyìí tó tó wá ga jù ni pé wà ìnákùnlámínà kọ̀rọ̀ bíi ẹ̀ wà máa bẹ nínú àwọn mínísítà ẹ̀yin náà ó láàyè ní kí ni o ní aṣọ rọ lápèjúwe so ìyẹn túmọ̀ yìí pé ẹ̀yin gan máa bẹ́nu àwọn bọ́ba jíròrò àgbà tó jẹ́ pé ẹ̀yin ló láàfin àápù yín ní táìtù ẹ̀rí pé táyé ó bá bàjẹ́ àwọn ẹni búkan làwọn èèyàn máa yàn sípò hmm. pé àwọn náà ti wà náà ṣe kódà tí yóò wá ní pé àwọn rò pé irú ipò wo lẹ́yìn fáwọn èèyàn yìí tó ti yé yóò wá ní wípé kò sẹ́ni tó náà ní máa dá sọ́rọ̀ ìlú máa ológun ni aláwo ni àwọn yóò ti máa gbà láàyè ìyẹn ni fi tàn wọn pé wà ń dọ̀kú ìdọ̀lá torí pé ibi tí fáráò káwá sọ pé àwọn kan ó ah, na àrùn. قالوا يا موسى إما أن تلقي وإما أن nàkúnà àwọnàmẹ́ni àlùkò. Pàálù ya Musa nígbà tọ̀rọ̀ yẹn parí àwọn òpìdán wọn wá sọ̀rọ̀ nígbà tí ọkàn wọn balẹ̀ pé yes ètò yẹn ti dé àwa náà ti arrive báyìí ó tún gbàdúgbà tó gbó wọn láyà ló pé kọ́lù ya Musa ẹ̀rí pé wọn ò pé Haruna torí wọn mọ̀ wípé ọ̀gánù nù òun làṣáájú hmm. farao haruna kankan ni ọmọ ìyá kan náà ni wọn àmọ́ méjèèjì iṣẹ́ kan náà níbẹ̀ lọ́wọ́ wọn hmm. ìyá ni ìyá musa wa arun ó ti wà nù lábẹ́rẹ́ ìrẹ́ musa àti arun ìmà. àwọn kí ló fẹ́ ṣé ìwọ ló kọ́kọ́ jù lẹ́lẹ̀ mi àbáwá ni ká kọ́kọ́ dálẹ̀. Hmm. sòyìn túmọ̀ yìí pé ṣe mọ̀ pé àwọn ọmọ ẹ̀rì pé bá bá fẹ́ bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ńgbà míì sometimes tó ti yé wọ́n wà róòlù kọ́yìn <laughs> so whatever ti competition bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n róòlù kíni pé ta ni kókó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni Musa alayhi salam ń bò jẹ́pà nẹ́bí ọlọ́run ni ó wá rò pé sọ̀rọ̀ yẹn wá lé ni kó lè bá. kọ́ọ̀lẹ́ bá alùpù. Musa alayhi salam ní ara yẹn mọ́ dara yín láàmú ń bò jẹ́ pé ẹ̀yin lẹ pọ̀ yìí ẹ̀yin ni ẹ̀jú lẹ́lẹ̀ ẹ̀já wò kò nídìí kò sí sẹ́fẹ́ ṣe àwọn olùmọ̀ ní wáì tó fi ní bal alku wọn lọ́ba adẹ́dà ló sọ fún pé jẹ́ kí wọn kọ́kọ́ jù hmm. torí pé tán bá kọ́kọ́ dan tó wà lọ́wọ́ wọn lẹ̀lẹ̀ gbogbo ayé ò ti kọ́kọ́ rí hmm. torí wípé tí Musa alayhi salam bá kọ́kọ́ jọ̀pá rẹ̀ lẹ̀lẹ̀ táwọn náà bá jọ̀pá wọn ọ̀pọ̀ dàrú papọ̀ hmm. so wọn wà ní mèwo lewo káwọn yẹn máa rò yìí pé àbọ̀ ọ̀pá àwọn kan ló ṣe kí ni ní ṣe kankan so ìyẹn ni pé kálukú ó ti rí wípé òkè ṣe é ti rí o láti fojú òkú ìdánṣe kí ni kó lè hàn. فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قال بل ألقوا فإذا حبال وعصي يخيل إليه من سنعها تسعى nígbà tí wọ́n ju àwọn okùn yàní àwọn pàró kan wà lámọ tó máa ṣe máa dé díẹ̀ díẹ̀ báyìí àwọn pàró kan àtàwọn ọ̀pá tán náà ti kó wá nígbà tí wọ́n dùú lẹ́lẹ̀ tí ẹ̀mọ̀ pé yóò pọ̀ ibùkó tiẹ̀ mọ́ sí nǹkan kan lára okùn àtọ̀pá lásán káwá léèyàn sẹ́gun ti da ọ̀pá lẹ́lẹ̀ àtòkùn lẹ́lẹ̀ kílẹ̀ rò pé yóò ṣẹlẹ̀ ẹ̀ rí i pé ilẹ̀ ó ṣe kí ni ilẹ̀ ó kùn so hmm. àwọn olùmọ́ni báwo ni wọ́n ṣe ṣe wọ́n ní tí wọ́n ṣe ń bẹ̀ ní wípé àwọn ọ̀pá tí wọ́n kó wá yẹn wọ́n ti gbẹ́ inú rẹ̀ so lára àwọn okùn yẹn wọ́n ti gbà tí yẹn fi hàn kámbàdì wọ́n ti fi sáré hmm. so àwọn kankan wà tó lè gbaná tó lè jẹ́ kí nǹkan máa kó lè move so tí yìí ti bá ti kàn yóò lè ṣèkì ìdán àwọn magician ni so gbogbo ẹ̀ ni wọ́n kò tó bá ti gba àwọn ọ̀pá yẹn mọ́ra wọn àwọn kìnìyàn ti ń rí àdúgbà tí wọ́n gbẹ́ negative àti positive papọ̀ tó wá ń ṣe kí ni. lórí anaha tẹfà ó wá ń dà lójú àwọn èèyàn bí ìgbà wípé ó múùfù ẹ gbọ́ ó dàgbà pé kí ni mm. ń hmm. anaha tẹfà ìyẹn ni pé lójú rẹ̀ bìsírí àná yòháyàlù ilé ìn yòháyàlù mo bá ń pè ní tahil ìyẹn pé ẹ máa rò pé ó ń rìn kì í ni ní à tó ti yé wọ́n pè ní bright co so tẹ́ ẹ̀ máa ń lọ lójú títì lọ́sàn-án tẹ́ ẹ̀ máa ń wo orí títì ẹ̀ bá gbà pé bóyá àbí petrol àbí flame kan wà lójú títì tẹ́ ẹ bá ti dé bẹ̀rẹ̀ pé ẹ̀ bá kankan so ẹ̀ mọ̀ tó wọ́n wájú tàkìyìlì ni hmm. mirage tàyìlì ni فلما ألقوا سحروا أعين الناس واسترأبوهم وجاءوا, وجاءوا بسحر عظيم فلما ألقوا سحروا أعين الناس nígbà tí wọ́n jùlẹ̀ lẹ̀ àyà mi nìyẹn hmm. tó support àyà ó ní سحروا أعين الناس ìyẹn ni pé ojú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń sú hmm. ẹ̀rí pé kò sọ pé sáhìrò náà fà hmm. pé idán yẹn máwọn èèyàn ara ìyẹn ni pé wọ́n dá ìrújú kalẹ̀ hmm. àwọn èèyàn ò dá mọ́ wọ́n tara àbúhùn ẹ̀rú sì bà àwọn èèyàn. Jáàbù tẹ̀sí Allah subhanahu wa ta'ala ni jáàbù àwọn yẹn wọ́n kó dán tó pọ̀ wá. Sùkọ́lọ̀ ọba sọ pé jáàbù làwọn yẹn fi ní òǹkà wọn kò sẹ́ni lè tọwọ́ ni jáwù gbèsè rí àbí nǹkan òkùnjẹ́ tó kó lọ́wọ́ ó pọ̀ ǹjọ́ yẹn. فأوجس في نفسه خيفة موسى فأوجس في نفسه خيفة موسى أوجس ìyẹn ni pé ó pamọ́ sínú ọkàn rẹ̀ خيفة ẹ̀rù hmm. gẹ́gẹ́ bí ìjẹ́ ọmọnìyàn nígbà tó rí gbogbo pé àkílódé ah, tó báyìí yóò hmm. àwọn ọmọ àsìkò tí wọ́n mọ̀ ní gbé kí la jù ṣé àwọn gẹ́gẹ́ bí ìjábára ó wá adúdú torí tè àwa méjì náà lẹ́yìn bíi ọgọ́rùn-ún bíi mélòó kan wà lọ wá so fàáwọ̀ jàfà ìyẹn ni pé ẹ̀rú bẹ̀rẹ̀ sí move lórí ẹ̀mí rẹ̀ tó ti kí fata musa musa alayhi salam gẹ́gẹ́ bí abara ẹ̀rú bà pé ah, kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló le tó báyìí ọba dẹ́dà wa ni kúlnà látàkọ́. ẹgbọ́n bọ́ wa dẹ́dà sì bá sọ̀rọ̀ kúlnà ìyẹn ni pé kò sọ pé kọ́ọ̀lọ̀ lọ́ọ̀ ìyẹn ni pé kólínà Allahu Ta'ala fi azamati wa jabaruyati wa jabaruyati lára títóbi rẹ̀ gbígbẹ́ngbẹ́ rẹ̀ ó ní kólínà àwa sọ bí ìgbà bó ti sọ fún iná níjọ́ tí wọ́n ju Ibrahim síná ó ní kólínà ìyẹn ni pé tó bá fẹ́ lo tààfíìmù rẹ̀ agbára rẹ̀ pé gbogbo tó kójọ irọ́ ni òfúùtù fẹ́ tẹ̀ kólínà ọba dada ni a sọ fún Jibril pé máa sọ fún pé látàkà ò bẹ̀rù innaka anta al'a'la ewa wo ka innaka anta taukidi meji ni inna daju daju anta ile iye ni pe elomin le ma beru o ki se wo etu eri pe teru ba n ba awon eyan loni ki se ti re o si nu wa kódà taukidi eleketa ni pe innaka anta ile lo bori so that means fọkàn rẹ balẹ̀. نعم وألق ما في يمينك تلقف ما صنعوا وألق ما في يمينك الله سبحانه وتعالى وارنسẹ́ sí pé ìrẹ Musa alayhi salam وألق ما في يمينك ń tó wà lọ́wọ́ rẹ àwọn olùmọ́ni wá ìtọ́ba adẹ́dàá sọ pé وألق عصاك ìyẹn ni pé ẹ á rí i pé níjọ́ àkọ́kọ́ náà tí ó ga sọ̀rọ̀ ń tóbi pé wà máa ti ń ka bí ẹni nìka ya Musa. ọba dàdà fẹ́ jẹ́ kó mọ̀ pé ọ̀pá ọwọ́ ọ̀tún rẹ̀ ń. ó wá bá padà pé wà á kí má ti yẹ mí nìkì ń tó wà lọ́wọ́ ọ̀tún rẹ̀ ń. sọ gbàgbé wà á kí ó jù. Tẹ́lẹ̀kọ́f máa sọ́nà ọ̀hún. Tẹ́lẹ̀kọ́f máa sọ́nà ọ̀hún yóò gbé mi gbogbo ohun tí wọ́n ṣe Ìnáná sọ́nà òun kẹ́yìn sáàṣẹ́. Ìyẹn túmọ̀ wípé máa sọ́nà wọn òun jọ ni. Sìnà àtúnfẹ́rì ni. Ìyẹn ni pé àbámọ́dá òpìdán ni. Tẹ́ bá lọ báwọn èèyàn tí wọ́n máa ń ṣe idán yẹn, àwọn èèyàn pọ̀ láyé tán máa ń ṣe gan. Ọba àdẹ́dà sálì làwọn bí owó ti wọn. Àtàwọn àtìdílé wa ọláìpé méjèèrè ọlọ́. Tẹ́ bá lọ báwọn èèyàn, Ara nǹkan pè ní ìbẹ́ kan náà nìyẹn so tẹ́ bá wá fẹ́yìn rẹ rárá tó ti yé wọn ah, ni á gbogbo ti ń sẹ́ni ní ìsìn ẹ̀ rí o tọ́ bá fọ́ ẹ̀yìn báyìí ẹ̀ kàn bá ti àwọn abẹ́rẹ́ ó kẹ̀ sí kíni tó kẹ̀ fọ́ fọ́ bọ́ra mi ha ẹ̀wà dúdú abẹ́rẹ́ tí wọ́n kó sí la ẹ̀wà tẹ alápẹ́ ẹ̀yìn yẹn wọ́n ti lú níbì kan wọ́n kó abẹ́rẹ́ yẹn sínú ẹ̀mí ẹ má jẹ́ kí n ká tanra wa kò sí ntẹ́lẹ̀ ní kẹ́yìn ó mú wa tí ò ní lé ni. Mm-hmm. gbogbo àlámọ̀rí yẹn ó jẹ́ nǹkan kan tó le naam lọ́ba adẹ́dà ti sọ fún wa yìí pé tell of my banner o n gbogbo tí wọ́n dà á lẹ̀lẹ̀ yẹn tẹ̀lẹ̀kọ́fù yóò yára gbé yóò gbé mi. Torí pé, Ìnáma sọ́nàwò kẹ́ìlú sáàhìrù. Ìnáma sọ́nàwò kẹ́ìlú sáàhìrù. Ọba aláàní kò sí tí wọ́n ṣe. Sọ́nàwò ń tọ́ orí tí wọ́n ṣe kẹ́ìlú sáàhìrù ète àwọn òpìdán ni. Wàlá yóò fìlíhù sáàhìrù àìsù àtà. Wàlá yóò fìlíhù lọ́mọ rẹ̀ Musa àrísàlám. Láyò fìlíhù àsáàhìrù òpìdán kan kò ní jèrè ní gbogbo àyíká yìí tó bá wà àwọn olùmọ́ni wáyé tí Allah subhanahu wa ta'ala lọ lafzu mufrad tó lo singular tí ó sọ pé wàlá yòfìlíwù sá ìrú náà tó wá lo wàlá yòfìlíwù àsáhìn ìtumọ̀ ẹ̀ ni pé yàtọ̀ sáwọn eléyìí gbogbo ẹni tó bá rìnà ìdán yẹn mm-hmm. ayé nǹkan gbogbo àyíkáyè tó wọlé wà jeans àsáhìn tó bá ti jẹ́ pé òpin náà ni ẹ mọ̀ pé kò lè jèrè òpin náà kan wà láwọn àyè kan táwọn èèyàn wá mọ̀ dáadáa lórílẹ̀‐èdè àwọn èèyàn máa kí ló kẹ́yìn Hmm. nínú àwọn tó máa jẹ́ kíni tí ó kóra rẹ̀ sínú kíló ló jẹ́ inú bọ́ọ̀sì tí ó nìkan máa jẹun wẹ́lẹ́wẹ́lẹ́ <laughs> ẹ padà lọ wo padà kẹ́yìn rẹ̀ pè bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbogbo ẹni tí máa ti ń pa idán ó gbọ́dọ̀ lọ túbá torí pé kì í ṣe sẹ́kàn adẹ́dà sí àwọn èèyàn rò wípé idán kan lò làwọn kan tó fẹ́ wọn láàfáà náà wípé èèyàn kan ò lè jẹ́ èèyàn àti kó jẹ́ èèyàn. Mm-hmm. ẹ ti gẹ́sì so ìyẹn túmọ̀ pé aburú táwọn kan polo nìyẹn ọba adẹ́dà sọ fún anúṣọ́tù bákọ́ra àyà tí mo kà lẹ́ẹ̀kan gbà tá à ń dáhùn ìbéèrè. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان. ẹ rí i pé àwọn èèyàn bá dé lónìí náà àwọn ń gbọ́ lẹ́nu àwọn afáà náà táwa náà bá tó mọ̀ sọ fún wa pé àwọn ń wá òkà Suleiman. Mm. torí àwọn èèyàn gbà wípé Suleiman ò lo ọlá rẹ̀ àyàfi kó jẹ́ fi lo àwọn àlìjẹ̀nú àtàwọn dábàá fi ń kó ọba dàdà wa ó wà fọ ànábì Suleiman ó lé kíni ó fọ ọmọ ó ní wà má kàfọ́rà Suleiman. walakinna shayatina kafaru. àwọn ẹni èṣù àwọn ni wọn ṣe àwọn ni àwọn èèyàn nídán àwọn olùmọ̀sọ́ nínú tẹ̀síìrì àyà yìí wọ́n nígbà tá nẹ́bí Suleiman kú àwọn ni wọ́n lọ bo tírà kan ìwé kan sábẹ́ àga rẹ̀ wọ́n wá lọ yọ jáde pé ẹ wò ó ìdán tí Suleiman fi ń darí yín ni. Hmm. tẹ́tí bá àwọn èèyàn ti ṣèbàjẹ́ gan lọ lórí ilẹ̀ so ìyẹn túmọ̀ yìí pé táfà kan àgbàfà kan ńlá kan tó bá kúrò lórí ilẹ̀ àwọn èèyàn lè sọ wípé ah ẹ jẹ́ fún ọ láti rí táwọn bàbá ń lò hmm. láti lè sọ àwọn èèyàn nù àṣírí yẹn dẹ̀kọ́ hmm. kò sí táwọn èèyàn ń sọ gbàmí alùpùpù àtàwọn alẹ́ ẹ̀kọ́ olùwàbọ̀ wa ṣẹ́ka dáma dáma abdullahi adamala àrọ̀ ìmọ̀ ọlọ́rọ̀ àmẹ́ta wa sàlọ́mọ́ sàlá àforíjì wọn nígbà táwọn alẹ́ kí àwọn ẹgbẹ́ sọ pé à ṣé àdámà ó ní nǹkan kan tí ló ó gbé kinní kan mi ni mm-hmm. eh, so láti máa bá wọn ọmọ tó bá fẹ́ kéwú pé ọ lè mọ kéwú bí àdámà àti kíwọ́n náà ló máa wá sí ilé tí ó ń ṣe kinní ìsinilọ́nà ni mm. wọ́n bàbá yẹn ṣe wàhálà ó dààmú mọ̀ ó fara gbolẹ̀ fún mọ̀ ni ọba adẹ́dàdẹ̀ compensate ẹ̀ bẹ́ẹ̀ wáyé táwọn èèyàn fẹ́ wá ìmọ̀ táwọn kọ́ wá sírí ìmọ̀lẹ̀ yẹn kọ́kọ́ máa wà ní àbá sírí ni máa wá kí ni ó fà sírí ṣe hmm. abẹ́ Allah subhanahu wa ta'ala orígun tá a dé yìí ọ̀kanú àgbà fa wa ló léde ayé ẹnu gbà bẹ́ẹ̀ ìkanú àwọn olùmọ̀ nínú ìmọ̀ ilmul hadith ìmọ̀ hadith ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam wàmùtúni wa wọ́n máa ń pè ní alamatul muhaddis hmm. abu ishaq al-huwaini rahimahullah rahmatan wasa bàbá náà sì wọṣẹ lónìí wọ́n máa ń pè ní al-muhaddis al-misri ọ̀kan wọn gbàgbà fà tó nímọ̀ hadith jù nílẹ̀ egypt bàbá náà sì wọṣẹ lónìí abẹ Allah subhanahu wa ta'ala kẹwọn òjọba àyàfi wọn bàbá ṣekú ní sinmi fún wa ó jẹ́ àdánù ńlá fún mùsùlùmí lórí ilẹ̀ hmm. torí pé mọ́tò ìlànà zulma Hmm. ikú àwọn olùmọ̀ ikú àwọn àfa òkùnkùn ni ó jẹ́ o hmm. torí pé tọrọ ìdájọ́ ẹ̀sìn tó bá dà ní ọ̀dọ̀ ta là á lọ hmm. àwọn wò là á lọ bá ó dàbí ìgbà táwọn bàbá wa Sheikh Abdullahi bin Baz tí wọ́n ṣe ọṣẹ́ bàbá wa Sheikh Muhammadu Sọ́lẹ̀ Usaimin tí wọ́n ṣe ọṣẹ́ tó tiẹ̀ lórí ilẹ̀ ńsìn tí wọ́n jẹ́ ọmọ ké fún bàbá wa Sheikh Muhammadu Nasir Albani nínú àwọn tá a lè pè ní direct student Sheikh Albani nígbà táwọn yẹn ti lọ ẹ̀rí pé wàhálà ni wàhálà kọlọ́ba aláwọ̀ kọ́mọ̀ṣẹ́ aláwa yóò wá ku àwọn wo là á gbọ́rọ̀ ẹ̀sìn lọ́ba àwọn wo nìmọ̀ yẹn tó kù lọ́dọ̀ wọn àtúkọ́jẹ́ pọ́n tó kù abẹ kójọba abẹ́ni wọn sí lórí dáadáa kójọ kófà wọn náà lépa bá lórí ìwé lórí iṣẹ́ olóore olùlọ́ba tí máa fi máa mọ́ ìmọ̀ ntọ́mọ mi ọ̀mọ̀ tẹ́lẹ̀ mẹ́ta bá fi mọ̀ tó lóore pẹ́sà fi mọ́ ẹnìkan ká wa kó lóra kún dáadáa kó wa mẹ́sẹ̀ tiwa náà dúró ọlá ìpè méjì lọ́wọ́ Allahumma akrim musulaw wa wá sọ ìmúdàkálà Allahumma la taftina ba'da wa la ta'rinna ajra ya rabbal alamin na'am إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى إنما صنعوا كيد ساحر الله سبحانه وتعالى ta'ala ní ilẹ̀ Musa ò ní ìdàtí dààmú gbogbo àyíká ààyè tó pè dán bá wà wọn ò lè jèrè fún bẹ́ẹ̀. ìyẹn túmọ̀ yìí pé iṣẹ́ idán ṣíṣe kì í ṣe tátàfà kan lè mú láàyò ìyẹn kan ò lè mú láàyò ẹ wọ àwọn àtàwọn máa ń lo ọ̀sán yẹn kiri ẹ lọ wo tí máa ń kẹ́yìn wọn tó pé dáná lò fáwọn èèyàn sọ àwọn èèyàn kẹjọkó wọn lè gbọmọ kan ìgbà kankan lè ní ẹn ọkàn ọmọdé náà ti ń ṣe èyí náà wo gbogbo orúṣẹ yẹn gbogbo tí wọn gbọ́dọ̀ bá lọ́wọ́ èèyàn bóòlù yóò ṣe látùbọ̀ tán lórí ẹ̀ bí ò fọ́ lójú orí rẹ̀ lè yí kó tó kò láyé gbogbo orú rántàràfẹ́ tí àwọn èèyàn gbọ́dọ̀ jìnnà sí àwọn èèyàn dẹ̀ làwọn èèyàn máa ń pè ní kíni tábà lọ padà lọ sínú súrọ́tù eh, Yunus a rí pé Allah subhanahu wa ta'ala ní falamma alqaw qala Musa ma jitum bihi sihr inna Allah sayunitiru. Orí kí ni inna Allah sayunitiru. Èèyàn ò lè gbé dán wá àti kọ́lọ́wọ́ bàjẹ́. Ẹ wá gbọ́ wá kí ni. Inna Allah la yuslihu amala al-mufsidin. Gbogbo Allah subhanahu wa ta'ala kò lè jẹ́sẹ́ òbílẹ̀ jẹ́ kò láṣeyọrí. Táàfin jẹ́rìí ayàtà ń ka yẹn. فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلنقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى. nígbà tí Ànábì Mùsá alayhi salam tó ń jọ pa tẹ́lẹ̀kọ̀fù máa sọnà gbogbo tí wọ́n gbé kalẹ̀ yẹn àwọn olùmọ́ni ọ̀pá yẹn padà di ejò ńlá láwọ̀ ẹ̀yìn náà tó ní ojú méjì wọ́n láwùrọ̀ àṣẹ. so ó wá ń píkì rẹ̀ níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan àwọn olùmọ̀ nígbà tó gbé àtòkùn àtọ̀pá tó gbé gbogbo nǹkan jù lẹ́lẹ̀ tó gbé mi báyìí ànábì musa kà tó mú kẹ ó kà mú kẹ padà ni <laughs> ó kà tó náwó mú ni. Ah, ah. فألقي السحرة سجدا فوقع على حقه ní Suratul A'raf ọba aláàánú fọwọ́pọ̀ àlàhàkù lòdòdó bá ṣẹlẹ̀ làwọn bá para rí pé ah àsopùrọ̀ làwọn arábí. wọ́n bá tọ́lá máa káàánú rẹ̀ àmàlú. gbogbo tí wọ́n ṣe tó ti bàjẹ́ nù náà tó a rí pé ọgbọ́n àti òpìdẹ́ ìlẹ́yìn o. fàbúlìbùhù náà nìkà wà ń kọ́lá mú sọ̀bìrì. fàbúlìbùhù náà nìkà ibẹ̀ ni ànábì Musa ó ti borí wọn wọn kọ́lá mú sọ̀bìrì wọ́n padà wá dẹnidé ọmọdé àgànnà padà dọ́mọ Wàhùnìkíyà sáárátù sáàjìdì. Wàhùnìkíyà sáárátù sáàjìdì. Ìgbà táwọn òpìdán rí pé yára àwọn òpàdé irú eléyìí eléyìí kì í ṣe náà. Mm. Kí ni wọ́n ṣe? Wùnìkíyà sáárátù. Mm. Gbogbo wọn wólẹ̀ fanabi Musa ni. Àwọn kan ní wọ́n tẹríba fún. Mm. Àwọn kan ní rárá wọ́n forí balẹ̀ fọ́lọ́run kódà wọn ò fẹnu lásán forí balẹ̀ wọn ò forí lásán forí balẹ̀ wọn tún fẹnu ara wọn sọ. ọ̀nù amẹ́nà bí rọ́bì làálẹ̀. kọ́lù amẹ́nà ní sọ́tò làárọ̀ kọ́lù amẹ́nà bí rọ́bì làálẹ̀ mi. lẹ́sẹ̀ kan náà ni wọ́n gbà ìpèpè tá àbẹ́jì musa pè wọ́n wọ́n padà ṣe kí ni wọ́n padà testify lórí ẹ̀ kọ́lù wọ́n ní àwọn amẹ́nà bí rọ́bì làálẹ̀ mi àwọn gbà fún ọba tí gbogbo ayé àjẹpẹ́ ibẹ̀ yẹn àní wọ́n kọ́kọ́ denounce wọ́n kọ́kọ́ dì bọ́ǹkì farao pé farao yìí ṣe kí ni kì í sọ máa yé. Àmàna bẹ̀rọ̀ bìlà àlàmì, ọwọ́ àfihàn lẹ́nu. Ìyẹn ẹ̀yẹ mẹ́tì ó dàrú mẹ́rin lọ́wọ́ o. Ọlọ́run táwọn ń sọ kìí ṣe Fáráò kọ́lá ń sọ o. Rọ́bì Musa wà Harun. Ọlọ́run tó rán Musa àti Haruna. Ẹ wá gbọ́n tí Fáráò ti kọ́ sáré torí àsìkò ti lọ. نعم قال آمنتم قال آمنتم له قبل أن آذن لكم eléyìí lè tẹ nígbà tójú Fáráò kéré ojú rẹ̀ kíni ojú ẹ̀ kéré orí ẹ̀ nǹkan ṣe yín ni ẹ gbà fún ẹwo ẹwo ète ẹwo ète òfìlẹ̀ jẹ́ ta ló sọ pé kẹ́ gbà fún ṣé mo ti fún yín ní yọ̀ǹda ni. <laughs> ṣé mo ti pín in ní yọ̀ǹda pé kẹ́gbà fún mi ṣé mo yọ̀ǹda ni ẹ kọ́kọ́ gbà yọ̀ǹda náà. Ẹ máa gbọ́ o, instead tó yẹ kó o náà gba defeat, ó wá fẹ́ change ẹ̀ èèyàn tó wà ń sọ̀rọ̀ á ń dìyẹn lójú. Ó ní torí nínú dán ẹ fẹ́ lọ lọ́dọ̀ rẹ̀ instead tó yẹ pé ah, ọlọ́run ló ráwọn eléyìí torí pé àwọn òpè ṣe wá sí i wọ́n rárá kì í sọ̀rọ̀ pa àfẹ́ kọ́dánkọ́ eléyìí kì í ṣe dán òjíṣẹ́ ọlọ́run hmm. harikul ada ni wọ́n ń pè eléyìí kọjá ń téèyàn ń jọ hmm. àṣẹ látọ̀dọ̀ ọba tó dání àṣẹ látọ̀dọ̀ ọba aláàkódẹ ní ibi pa àṣẹṣẹ kó nǹkan kó pààrọ̀ jọ bọ́lá ó bá ran ni lọ́wọ́ yóò ràn yàn lọ́wọ́ ni hmm. tí ó bá kún yàn lápá yóò kún lápá ni ó máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ a máa sàpọ́nlé fáwọn ẹni ọlọ́run nígbà míì tó wá bẹ́ pọ́n wọn lé anabi sallallahu alaihi wasallam náà mùjísà tọ́ba aláàfọkàrà sọ ìkàfilé tó lórí ẹ̀ níjọ́ kan wọn sàhábà wọn láwọn lọ sí ojú ogun àwọn wà ní tíráàbù kan sótìyé lomi bá tán anabi sallallahu alaihi wasallam sọ fún àwọn sàhábà pé sáré nìkan tó lómi àmukù àmì kù omi díẹ̀ bí wọ́n tó sẹ́kù nínú hmm. kòndóró rẹ̀ hmm. arákùnrin kan ní mo ànábì ní mo wá ó ní ó dà sínú abọ́ ó wá dànù ọbọ̀ fàwádà Rasulullah yàda òfin ànábì wá tọwọ́ rẹ̀ bọ́ ní omi hmm. fanaba fi aṣọ yìí bẹ́ẹ̀ lomi bẹ̀rẹ̀ sí ń sun láti kíni látọmọ kàrẹ́ sọ̀hábà pàrí pé ìyẹn ìṣe kì í ṣe dán àwọn tó fà nẹ́gbà Muhammad gẹ́gẹ́ bó ṣe fún Musa alayhi salam ó fún ní ọ̀pá ó sì fún ní ọwọ́ kó tì bá bíyá kó yọ jáde padà kó di gíní kó di tó funfun hábì mu'jizatullah allati a'ta Allahu li-anbiya'ihi tasdiqan li risalatihim wa nubuwwatihim wattiba'an li qawmihi ala siratihim al-mustaqim نسأل الله تعالى أن ينفعني وإياكم مما فيه إنه ولي ذلك والقادر. آمين. جزاكم الله خيرا.